Exercise 1, columns 1 and 2. Ìwọ ó rí òjò A ọ̀sán. Ẹ̀yin ẹ ó rí òjò ní ọ̀sán. Èmi. E ó rí òjò ní ọ̀sán. àwa a ó ní ọ̀sán. àwọn wọn ò òjò ní ọ̀sán. òun yóò rí òjò ní ọ̀sán. èmi n ó rí òjò ní ọ̀sán. ìwọ. O ó rí òjò ní ọ̀sán. Àwọn wọn ó rí òjò ní ọ̀sán. Ẹ̀yin ẹ ó rí òjò ní ọ̀sán. Yóò rí òjò ní ọ̀sán. Àwa a ó rí òjò ní ọ̀sán. Exercise 1, columns 2 and 3. Ó rí òjò ní ọ̀sán. Ó rí òjò lọ́sàn-án. ẹ ó rí òjò ní ọ̀sán ẹ rí òjò lọ́sàn-án n ó rí òjò ní ọ̀sán n rí òjò lọ́sàn-án a ó rí òjò ní ọ̀sán a rí òjò lọ́sàn-án. wọn ó rí òjò ní ọ̀sán. wọn ó rí òjò lọ́sàn-án. yóò rí òjò ní ọ̀sán. yóò rí òjò lọ́sàn-án. ẹ ó rí òjò ní ọ̀sán. ẹ rí òjò lọ́sàn-án. a ó rí òjò ní ọ̀sán a á rí òjò lọ́sàn-án n ó rí òjò ní ọ̀sán n rí òjò lọ́sàn-án wọn ó rí òjò ní ọ̀sán wọn ó rí òjò lọ́sàn-án. Exercise 1, columns 3 and 2. Ó rí òjò lọ́sàn-án. Ó rí òjò ní Rio, Ẹ rí ojo jolosa. n ó rí òjò ní ọ̀sán a rí òjò lọ́sàn-án a ó rí òjò ní ọ̀sán wọn ó rí òjò lọ́sàn-án wọn ó rí òjò ní ọ̀sán. yóò rí òjò lọ́sàn-án yóò rí òjò ní ọ̀sán ẹ rí òjò lọ́sàn-án ẹ ó rí òjò ní ọ̀sán a rí òjò lọ́sàn-án a ó rí òjò ní ọ̀sán ń rí òjò lọ́sàn-án. n ó rí òjò ní ọ̀sán wọn ó rí òjò ó rí òjò Exercise 2, columns 1 and 2. Èmi. Mo sódò. Ìwọ. ó dé sódò òun ó dé sódò àwa a dé sódò ẹ̀yin ẹ dé sódò àwọn wọ́n dé sódò. Exercise 2, columns 1 and 3. Èmi O ó dé sódò. Ìwọ o dé sódò. Òun Yo dé sódò àwa a ó dé sódò ẹ̀yin ẹ ó dé sódò àwọn wọn ó dé sódò. Exercise 2, columns 1, 2, and 3. èmi mo dé sọ́dọ̀ n ó dé sọ́dọ̀ ìwọ o dé sọ́dọ̀ o ó dé sọ́dọ̀ òun. Ó dé sódò. Yóò dé sódò. Àwa. A dé sódò. A ó dé sódò. Ẹ̀yin. Ẹ dé sódò. Ẹ ó dé sódò. àwọn wọ́n dé sọ́dọ̀ wọ́n ò dé sọ́dọ̀. Exercise three, columns one and two. Ewé Mo dewé nù. Ẹ̀pà. E mo dẹ̀ pànù ìrẹsì òróró mo nù. Exercise 3, columns 1 and 3. Ewé. n ó dewe nù ẹ̀pà n ó dẹ̀pà nù ìrẹsì n ó dàrẹsì nù òróró n ó dòróró nù. Exercise 3, columns 1, 2, and 3. Ewé. Mo dewé nù. N ó dewé nù. Ẹ̀pà. Mo dẹ̀pà nù. ó dẹ̀pà nù ìrẹsì mo dàrẹsì nù n ó dàrẹsì nù òróró mo dòróró nù n ó dòróró nù. Exercise 4, columns 1 and 2. Èmi n kò lọ lánàá. Àwa a kò lọ lánàá. Àwọn wọn kò lọ lánàá. Òun kò lọ lánàá. Exercise 4, columns 1 and 3. Èmi n ó lọ lọ́jọ́ Ẹtì. Àwa a ó lọ lọ́jọ́ Ẹtì. Àwọn wọn ó lọ lọ́jọ́ Ẹtì òun yóò lọ lọ́jọ́ ẹtì exercise four columns one two and three èmi n kò lọ lánàá n ò lọ lọ́jọ́ ẹtì. Àwa a kò lọ lánàá. A ó lọ lọ́jọ́ ẹtì. Àwọn wọn kò lọ lánàá. Wọn ó lọ lọ́jọ́ ẹtì. Kò lọ lánàá. Yóò lọ lọ́jọ́ Ẹtì. End of Unit 32.